ṣe rí ibi tí hmm, ọ̀rọ̀ Mohbad máa dé in fact ó lágbára ẹ wá gbọ́n nǹkan tí arábìnrin yìí sọ pé kí àwọn èèyàn tún ṣe kíni kó wọ́n tún yẹra fún bàbá Mohbad <laughs> ẹ wo pẹ̀lú gbogbo àwọn tó ti ń dáwó fún dáwó fún dáwó fún pàmò àṣekínà máa ká máa máa ka orúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ni pé ìwọ owó wà lọ́wọ́ ẹ lágbájá owó wà lọ́wọ́ ẹ wò arábìnrin yìí dárúkọ gbogbo wọn mi ò fẹ́ dárúkọ gbogbo wọn fúnra mi ní bẹ́ẹ̀ ni mo wá kẹ́ wá gbọ́n nǹkan tí arábìnrin yìí sọ àti ìdí tí ó fi sọ pé kí wọ́n yẹra fún bàbá Mohbad gangan tó jẹ́ pé òun náà tún wá justice fún ẹ wá lọ gbọ́. wọ́n wá gun òkè wọ́n wá ní ọmọ success ọ̀hánú làwọn ṣe fọ́mọ success pé nígbà tó ọmọ success fẹ́ arrest bíntín tó fẹ́ ṣe kinní kan àwọn làwọn bá kọ thank you goresi lagata thank you so much àwọn làwọn bá kọ àwọn làwọn bá ṣe gbá àwọn làwọn mọ báwọn ṣe gbé bíntín can you imagine for you to know that this man kẹtù wá máa tún wo géèmù tí máa yù tún play òun náà ló tún òun ló tún help prime boy tí pride boy fi competition tó fi lọ gbé ya Mohbad because nígbà tó ti rí pé ya Mohbad ti ń takú Wùmí òun náà ṣe fẹ́ gbé ya Mohbad ẹ̀dẹ̀ ń sọ pé màá yìí ó kàn ń ṣàánú ni ó ń ṣàánú ni is for justice for Mohbad lọ́nà wo ló ti gbà justice for Mohbad débi pé success ìgbà tó ní o máa gbé ọmọ success pé o máa competition against ọmọ success pé ọmọ success is deformation of character bla bla bla lẹ́wọ́n sọ wípé even ọmọ success kò fẹ́ release gbogbo evidence tó wà lọ́wọ́ ẹ̀ nípa máa yìí fún àǹtí àdùkẹ́ lọ́jọ́ tá à ń sọ yìí débi pé àwọn ọmọ success pé you can send everything now just roll bẹ́ẹ̀ lọ́mọ success ń yí wa bóró ló ń yí wa bóró débi pé máa yìí ó send passport yẹ̀ driving license ìrírú ẹ̀rí for you because ó fẹ́ kọ́ ọmọ sọ́sẹ̀sì belief òun pé òun ò kí ń ṣe anti justice this man ó sẹ́ndì gbogbo láìfu ẹ̀ fún ọmọ sọ́sẹ̀sì gbogbo láìfu ẹ̀ pátápátá ló sẹ́ndì fún ọmọ sọ́sẹ̀sì passport driving license ká gbogbo ẹ̀ ló sẹ́ndì fún ọmọ sọ́sẹ̀sì débi pé a lot of voice notes tó wà láàrin ọmọ success pẹ̀lú máa onímúgé yìí but ọmọ success kò fẹ́ release ẹ̀ fún àǹtí àdùkẹ́ but i don't know maybe after the live video maybe ọmọ success padà send ẹ̀ fún àǹtí àdùkẹ́ maybe from there àǹtí àdùkẹ́ gba nọ́mbà máa yẹn bẹ́ẹ̀ wọ́n jọ sọ̀rọ̀ i don't know because i don't know the reason why àǹtí àdùkẹ́ náà say eh, the man is good the man is that ní màá tẹ́ pàjọ kẹ́nu bò nígbà yẹn ni tájọ kú ẹnu bò nígbà yẹn pẹ̀lú èèyàn wo lélẹ̀ báwo ló ṣe máa fi orúkọ àbúrò bàbá Mohbad wọlé sí gbogbo ara àwọn ọmọ èèyàn because ọmọ náà jẹ́ kó yé wa pé ìgbà tó introduce ara wẹ̀ ó sọ pé òun ni Múyìwá àbúrò bàbá Mohbad ọmọ sọ́jà wa ní pé òun wá pe gòrẹ́sì òun béèrè lọ́wọ́ gòrẹ́sì or something like that I don't know débi pé ńgbà yẹn kò kí ń ṣe ọmọ sọ́jà gan ló ní a lot of list àwọn tó gba owó lọ́wọ́ ó ní gẹ̀ẹ́kan mo ti gbàgbé orúkọ lédì yẹn náà àwọn náà ní list àwọn tó gba owó lọ́wọ́ máa yìí débi pé wọ́n sọ gbà yẹn pé kí gúrẹ́sì jẹ́ máa sọ̀rọ̀ pé torí gúrẹ́sì náà gba owó bọ̀ tí ń gbà yẹn àfi taratara treat ti gúrẹ́sì ẹ̀ tààtì àmọ́ kó máa tó wa padà léèkì jáde báyìí torí ẹ̀ mo yín sọ fún yín pé ẹ sì máa expect another name ẹ máa retí ànádà orúkọ tó máa jáde lọ́wọ́ àwọn tó gba owó lọ́wọ́ ọ̀nkọ́ olówó ogbó yìí aṣáàbẹ máa yí pé kí ló fẹ́ arrest ọmọ sọ́lẹ̀sì fún because ọmọ sọ́lẹ̀sì kan kò fẹ́ release everything kò fẹ́ release information gbogbo nǹkan tá à ń jáde kẹ́ni pé kó send tọ́yànjú wà láàrin àwọn chat wọn everything wọn ọmọ sọ́lẹ̀sì ò fẹ́ release ẹ̀ tàtẹ̀ tún bọ́ ọmọ sọ́lẹ̀sì gbà ẹ̀ pé alábòsí ni kinní kan ni gbá àwo kòkó bàbá sásùn ìgbà ẹ náà ni ti tóyún pèpèrèpè náà jáde tóyún tóyún pèpèrèpè náà gbogbo oyún lòún gbọ alẹ́ àbí ṣọ́ọ̀bù fún tóyún pèpèrèpè kòkó bá tóyún pèpèrèpè ṣáà gun òkè wá lọ́dọ̀ lèdì kan fọ́ pé owó tóstà ní kó tóòsì òun ni ó ṣe gbá ni ó ṣàwo ni wàhálà lé ayé tiwọn ti ẹni yẹn bóyá tó ń dùn mí ni wípé kò kí ń ṣe irú gòrẹ́sì kódà kẹfẹ́ ṣe business àbí kó ti wà jẹ́ pé bóyá nǹkan dá lọ́wọ́ yín bóyá kó ṣiṣẹ́ lọ́wọ́ yín kò sẹ́ni tí gbà ò lè dà fún ìgbà ọlọ́bí òrèrè kò ń ṣe gbogbo ìgbà ní nǹkan máa máa dùn kété wa sọ fúnrú àwọn tó jẹ́ bọ̀dà láti yẹn irú Bukky Jesse yẹn bóyá ẹ nídìí ni abẹ́ nídìí káwọn èèyàn support yín without no bring it to social media wallahi go resi people will help you to support you because a lot of people they are already condemning this uh, eh, Goresi that is Goresi bring information out uh, eh, Goresi ló ń ta information síta Goresi ló ṣe gbá Goresi ló ṣe àwo Goresi ló ń ṣe kòkó bàbá sáà débi pé àwọn kan sọ kí ni máa yìí ṣe kí ló ṣẹlẹ̀ and for you to know the same Say wá rí the funnest part ìṣòro tí ọ̀nkú onímúgẹ̀jẹ̀ yìí tán ní ìṣòro tán ní tó yẹ kíyàwó wọn mú wọn lọ sódò kó lọ wẹ̀ wọ́n dànù bìkọ́sì ọlọ́run bá gọ́ sọ nínú àlùkùránì àti nínú bíbélì wípé oore tó o bá ṣe fún èèyàn tó etí kejì bá ti gbọ́ oore yẹn ò ní ládámọ́ ọ̀nkú onímúgẹ̀jẹ̀ the funnest part is that tí màá yìí bá fún yín lógbó ó máa screenshot rìsíìtì tí gòrẹ́sì náà bó ṣe wà yẹn kò ń ṣọwọ́ ehm, god protection nìkan ní list gòrẹ́sì wà ó ó sì tún wà lọ́wọ́ àwọn kan torí ẹ̀ lè ṣe ni pé àwọn kan ń àtàkì gòrẹ́sì torí ẹ̀ lè ṣe ni pé wọ́n ń àtàkì gòrẹ́sì tó bá ti fún yín lówó yẹn tán áìdà bóyá ẹ ti béèrè owó yẹn tán lọ́wọ́ ẹni tó ti wá kó fún yín o àwa screenshot everything bóyá bíi tẹ́yìn ti kọ́kọ́ chaati ẹ̀ ni àbí ibi tó ti chaati yín tó jẹ́ normal a wá tún send ẹ̀ sí another person ó wá ń set gbogbo àwọn òsì up ó wá ń forí wọn gbára wọn ó máa dájà lẹ̀ láàrin yín ó máa ó máa ó máa tírápù jà yẹn àwọn òsì tó bá ti di pé wọ́n fẹsẹ̀ múlẹ̀ ẹ mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ ṣe live video kémi sọ̀rọ̀ kí n post ẹ̀ ni tó ti yé yín mi ì fi bẹ́ẹ̀ gan wà á ti fùmọ̀ lórí justice for Mohbad because gbogbo rádaràda yóò ti sún èmi ó ti sún èmi wọlé kò sẹ́ni tó lè sọ pé torí ìgbà tí mo sọ̀rọ̀ nípa kírìmù lórí platform Modalart a lot of people wọn pé mama bínú ẹ mọ́ bínú kí n fáwọn ní nọ́mbà àwọn lè máa add mi WhatsApp we don't know who is who from number they can track you for your number they can track you they can do you anything mi fún wọn ní nọ́mbà mi mo ní i will make video on my page go there go and screenshot the cream i don't want any drama mi ìfẹ́ bí tọ́mọ tí mo máa dárúkọ ọmọ yẹn àsọ ọmọ nítírètì yẹn ọmọ tí ò gbé yìnbó yẹn tó wọn máa pariwo yẹn tí ó mọ̀ jẹ pé lọ we know na because of money wọ́n kọ̀ wà lamẹ́ríkà amẹ́ríkà ó gbé wọn ni à ebi ò pa mí ń tọrọ jẹ kí wọ́n máa gbowó fún competition wo lẹ fẹ́ fún mi lórí ikú Mohbad ìwọ tó bá tẹ̀ fẹ́ competition mi ẹ̀ ṣe járí justice tàn náà kí gbogbo ẹ ti kú òlẹ kò mọ sọ̀rọ̀ kó mọ sí pàǹtàn láì fi dò fúnra wa máa ń ṣe ṣó fúnra wa mọ ìgbà yẹn tí bá gbogbo ẹni tó bá fẹ́ fi bú mi kó wá fi bú mi nà àti rí nǹkan tá à ń wá wọ́n wá ń pínwó fún yín bí ẹyẹ ìgbà yẹn náà bẹ́ẹ̀ wọ́n da oúnjẹ da ọwọ́ bu ọ̀rọ̀ yẹn gbà yẹn ni tó jẹ́ ká yanjú ọ̀rọ̀ yẹn nígbà yẹn ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò ń sọ̀rọ̀ kékeré o àwọn tó bá rántí iṣu yẹn lórí péjì àǹtí àdùkẹ́ tẹ́ ẹ bá mọ táìmù ta tó sùn ní alẹ́ ọjọ́ yẹn mi ì pẹ́ lórí péjì àǹtí àdùkẹ́ tó tó yẹn á pẹ́ débi pé bóyá àti ẹ̀rí yanjú bóyá àti ẹ̀rí yanjú first time tèmi àti sẹ́gbẹ̀ẹ́ tó mi máa kọ́kọ́ jà láyé nìyẹn tá gbéra wa ṣépè tá tuná síra wa lójú tá a gbéra wa ṣépè lórí ọ̀rọ̀ máa yìí tán yẹn gbà ni táwa ìgbà tó wá ń play voice note because in tó jẹ́ kọ̀rọ̀ yẹn di wàhálà ni pé ọmọ sọ́lẹ̀ sẹ́ni àwọn voice note kan àtẹ̀yìn kan sẹ́ni voice note kan wọ́n máa sọ pé kọ́ máa play kọ́ máa play lọ́wọ́ sọ pé why kí ló tẹ́ máa ní pé kọ́ máa play àǹtí eh, ẹ̀dùnkẹ́ náà wá ní pé àwọn yóò fẹ́ play kíní kan gbà wọ́pọ̀ torí ọ̀rọ̀ yẹn máa tàn gan àtẹ̀yìn àdìpé wọ́n play voice note lọmọ sọ abá béèrè lọ́wọ́ sẹ́gbàá tó mi pé àjọ gbọ́ voice note yẹn ni èmi àti Said-By Tomi gan la àǹtí àdùkẹ́ àǹtí àdùkẹ́ ò fẹ́ play voice note yẹn nítorí àwọn orúkọ tó fẹ́ jáde níbẹ̀ you understand àǹtí àdùkẹ́ náà fẹ́ àwọn náà fẹ́ ṣe nǹkan pé kó dáa pé kórúkọ àwọn tó wà nínú ọ̀rọ̀ yẹn kó má bọ̀ síta gbogbo wa ṣàfihàn mádùkẹ́ lọ́jọ́ yẹn èmi àti Said-By Tomi gangan la fúnná bẹ́ẹ̀ la sọ pé tẹ́yìn gòbá play voice note yẹn kíní kan ṣe kíní kan ẹ̀mí àti Said-By Tomi náà ọ̀gbà làwa méjèèjì títí títí tí tí àǹtí àbíkẹ́ fi wá play voice note yẹn wọ́n wá play voice note yẹn tán báwo lẹ ṣe máa gbọ́ voice ẹ̀gbọ́n yín mo nẹ́gbọ́n lórí tiktok yìí o báwo máa ṣe gbọ́ voice ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ bàbá mi tí mi dẹ̀ ní dá voice ẹ̀ nù after that voice note bóyá èèyàn kan wá mẹ́ńṣe orúkọ ní set by Tomi wá àwa rí pé set by Tomi kúrò lórí live video yẹn bóyá wọn wá lọ bẹ́ẹ̀ nìyẹn sọ ni àdónù bẹ́ẹ̀ nìyẹn ló mẹ́sẹ̀gì wọn ṣẹ́ẹ́dí máa yẹn tó bá ti rí pé ń drag òun ó máa sáré lọ bá ẹni tó bá mọ̀ pé ìwọ sì bìlífù ẹ̀ pé kò kí ń ṣe anti justice ó máa sáré wá bá ẹ ó máa sáré rojọ́ fún ẹ ìwọ máa wá bọ́ta wà fàyà gba ọta yẹn pé it's not it's not anti justice it's for justice for Mohbad he's very nice person bla bla bla why you people drag the man he didn't he don't give me money he don't do DC. ẹ ti understand it bóyá òun ló wá pèsè ìgbà tó mi lórí live video yẹn o bóyá ó fún mi sẹ́gbà tómi ló mẹ́sẹ̀gì ní òsèǹtì bàtómi wá kúrò lórí live video the next thing sẹ́ǹtì bàtómi máa padà wá orí live video ló bá di ẹ kò ní dá fún gbogbo yín ayé yín máa bàjẹ́ ní ọ̀rọ̀ tí mò ń sọ yóò máa sọ̀rọ̀ kékeré kò ní dá fún gbogbo yín èmi àti sẹ́ǹtì bàtómi la fún okùn mọ́ àdùkẹ́ lọ́rùn pé kó play gbogbo voice note yẹn kó ka àwọn message yẹn débi pé àti àdùkẹ́ gbé gbogbo message yẹn sórí platform gbàgàdàgbàdà pé everybody máa rí ìdí ẹ̀ Make everybody mark kà nǹkan tó wà ńbẹ̀ àti ti làgàtà o àti ti everybody o òun la kà lọ́jọ́ yẹn débi pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní drag làgàtà náà pé kí làgàtà bọ́ta kan wá sọ tẹnu wọn but làgàtà wá lọ́jọ́ yẹn wọ́n wá kílèmù wọ́n wá kílèmù orúkọ títí wọn you understand the next bí sẹ́gbẹ̀ẹ́ tó mi ṣe wọ live video nìyẹn ayé gbogbo yín fẹ́ bàjẹ́ ni ẹ máa ṣorí burúkú ni ẹgbọ́n ti tèmi lẹ gbéṣẹ́ pẹ́lẹ́ ah àǹtí àdùkẹ́ bá lanu pé ah said by Tomi what happen kò ń ṣe yín kò ń ṣe yín àti yábàdàn lẹ́ni pé ká play gbogbo voice note ká gbé gbogbo message bọ́ta ni ibo ló ti wá jẹ̀gbọ́n yín báwo lẹ ṣe wá mọ́ fọ́ìsì ẹ̀gbọ́n nígbà tá à ń play bíbá ìtẹ́pẹ́ gbogbo wa la jọ gbọ́ fọ́ìsì tó èmi àti sẹ́gbà tómi jọ ń pe àdùkẹ́ ní alábòsí pé alábòsí ni àdùkẹ́ tí ó bá play voice note tí ó bá dẹ́ gbé chat yẹn bọ́ta tó bá wù nìkan ni ọmọ sọ́sẹ̀sì àtàwọn kọ̀ọ̀kan sì sẹ́ndì mẹ́sẹ̀gì yẹn sí nígbà yẹn ní sẹ́gbà tó mi bá ṣàtútọ́ sókè ló bá fojú gbà ọjọ́ tí mò ń sọ yìí náà god protection náà wá god protection náà sọ pé kò kí ń ṣe anti justice kò kí ń ṣe kinní kan wọ́n fẹ́ ba máa yẹn lórúkọ jẹ́ ni wọ́n fẹ́ ṣe gbá ni ó pẹ̀lú nǹkan tó ké mi lọ́wọ́ kò ní táìmù gbogbo ìgbà yẹn you understand náà ṣàǹsọ pé anybody tó bá ní mẹ́sẹ̀gì pẹ̀lú máa yìí pé kọ́ gbé bọ́ta kan ṣe gbá kan ṣàwò máa yìí ó ṣé wá the next ni pé àní tó bá fẹ́ lè lówó bó ṣe fọmọ success lówó ó ti screenshot ẹ̀ ó ti gbé fún lágbájá segment tómi ló wá padà dé lọ́jọ́ yẹn pé ìwọ ìwọ ọmọ success kò ní dá fún ẹ ayé máa bàjẹ́ ni ṣé ò gbowó ni ṣé wọn ò fún ẹ lówó ni ìgbà tó fẹ́ ṣe kinní kan ìgbà tó fẹ́ ṣe gbá ọ̀rọ̀ yìí wàá di tu àtàyàn yẹn ni segment tómi àtọmọ success bá jọ wọ̀ mọ́ra wọn wọ́n bá jọ wọ̀ mọ́ra wọn ní ọwọ́ èpè yìí ṣáà pọ̀ ni ọmọ success bá ní òkè tó bá pẹ́ mi tó bá dé yìí ni pé màá yóò send passport ẹ̀ pé ńgbà tó yin tó díza rẹ̀ sí òun tó ṣe gbá òun wá bẹ̀rẹ̀ sí ní rẹ́kọ̀dì máa yẹn you understand òun bẹ̀rẹ̀ sí ní rẹ́kọ̀dì wọn kú onímúgẹjẹ tó ń pè ní ps yìí ṣé ẹ ráriwo tèmi wá pa fún yín lẹ́nìí for another people to know for fitim ṣẹlẹ yìí tẹ ẹ ti fọ sínú fitim tẹ ẹ dẹ fẹ kórúkọ ní bọta tẹ ẹ ṣì ń gbìjà máa yìí ẹ mọ wọrí kò síbẹ̀ ṣe lè gbìjà ètò ọwọ́ àwọn táṣìírí yín ṣì wà ó sì máa tú bọ́ta because I know that a lot of people a lot of us, even a lot of parallel parallelists àbí kí náà ń pè wọ́n àwọn tó máa ń gun òkè yẹn wọ́n gba owó lọ́wọ́ máa yìí wà láìtàlá ẹ̀sọ́ mi lè dáwà most of òsì náà ṣe máa yìí ìṣègíkiri is do anything for your heart he not do anything for your heart owó tí màá yìí ná fún gbogbo yín bàbá bébì ló gbé fún kókó lọ́mọ kó fún yín wọ́n á fi ń sẹ́ẹ̀tì yín up most of ẹ̀yin tẹ́ ẹ wà ní nàìjíríà if you are not be careful for this man ó lè fa another page lẹ́ni ó ti rí pàṣírí òun ti tún báyìí o ṣé nígbà táṣírí ẹ̀ tún gbà yẹn ẹ ṣáà rí page ẹ̀yìn tí mo kọ́kọ́ gbé sí dp tó ń lò ìsì ó ti change ó ti change dp ẹ̀ sí another dp débi pé ẹ̀ ní mọ̀ ó tún change orúkọ bó ṣe máa ṣe nìyẹn bó ṣe rí páṣírí òun ti ti tún sí pé wọ́n ti ti káàsì òun ó tún lè lọ change orúkọ kó tún change another dp kẹ́mọ́bà fojú sí lára ṣé wọ́n rẹ̀yìn tẹ̀ wà ní nàìjíríà ni mo fẹ́ bẹ́ jù àti gbogbo ẹ̀ ní ó sì tẹ́pẹ́ ní bọ̀dọ̀ bá ti wọnú díẹ̀ mi yín lálẹ́ mọ́ fún ní nọ́mbà you need to be careful lórí kéèsì Mohbad yìí you have to be careful because àwọn tó dà sáàrin wa we don't know them obìnrin wà láàrin wa táwọn bàbá bébì àwọn àṣànà tó dà sáàrin wa wípé kọ́ wa máa gbọ́ information because for you to know gbogbo bí tí bàbá yẹn lọ advice tí mo ní fún gòrè sí mi tí bọ̀bẹ̀ yẹn mò ń bọ̀ ẹ ṣáàjẹ mọ ẹ jẹ kọ́kọ́ mọ sọ̀rọ̀ mi lọ ná gbogbo ẹ̀yin tẹ́ wà nàìjíríà ẹ jọ ń torí Ọlọ́run tẹ́ ẹ bá nídìí owó àbẹ nídìí owó dátà tó bá pẹ́ mọ́ ń jó live video lady Comfort abẹ́ mọ́ ń jó live video bọ̀dá láti abẹ́ kọ̀ọ̀kan tó mi náà bá ṣe live video ẹ mọ̀ sọ fún mi in tí n bá ní lágbára láti fi ṣe data fún yín màá ṣe fún yín don't collect any money for people you don't know because owó tẹ máa gbà tọ́tọ́ máa ní pé kẹ wá sọ̀rọ̀ tẹ di it's not like that tí ó tẹ́ ẹ̀ mọ̀ ń ká lòlò tẹ́ nílé tẹ́ nílé stand by ẹ̀ mọ̀ pé tó yín pépéré ń pè òun stand by pé òun gbowó tó bá dẹ̀ tó fóun lánàá dá wọ̀ òun máa gbà àwọn kan ní kò ní jùtù àwọn kan ní ó ní jùtù that's their own problem ṣé ẹ̀ mọ̀ pé tó yín pépéré ń pè náà ó fowó sẹ́ẹ̀tì tó yín pépéré ń pè họ́pù tóyí tóyí pépéré ń pè wá bóun dáná fún yóò hun tẹ́ pé tóyí pépéré pè gbé oúnjẹ yẹn lọ ni ah tó ní peperego ti ongo ti wà ń kirikiri báyìí tí ó ti mọ jẹ̀wà tí ò jẹ̀nà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ mọ̀ pé máa yìí náà ẹ mọ̀ bóyá òun ló ta ṣe àrífá because ó ní ó máa ń fárífá náà lówó ẹ mọ̀ bóyá ibi tó máa tarífá ti ń jẹ́ sọ̀rọ̀ tarífá ti wò pé àìyàn gidi ní pé torí gbogbo ọmọ ẹ̀ bó mọ́ bóyá àrífá ti sẹ́ndì àdírẹ́sì ẹ̀ because àrífá kú òun police station tán báyìí wọ́n sì trace àrífá délé wọ́n dẹ̀ gbà àrífá wọ́n ní ó máa ń fárífá náà lówó ń gbà yẹn bóyá dì sí i gan bóyá òun ló taṣẹ́ àrífá so mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nàìjíríà tẹ́ wà nínú justice for Mohbad tẹ́ ń fi tinútinú ṣe justice for Mohbad please be careful don't collect any money for anybody don't give anybody your number you are not doing any justice because you want to know people or to be sending your your address or your your contact please Because from now, we have to be careful. entryly, briskly, be careful lórí justice for Mohbad. Because their target is for we stand for justice. Àwa tá à ń pariwo tá à ń disturb wọn yẹn, àwa ní target wọn. They want to arrest everybody. They want to shut everybody up to not talk about this case again. So please if you know that you are Nigeria and you don't know people please stop giving people your number stop giving people your number kò kí n ṣe gbogbo ẹni tó bá wọnú DM yín tó bá mẹ́sẹ̀gì yín lẹ máa ma reply please if anybody want to give you any information or you want to talk to you if you post it the person can drop any message there and you will blind the person there ẹ mọ̀ pójú korojú nìyẹn everybody will see the message everybody will see the your conversation nítorí o bá ti mọ̀ pé kí tí kejì etí kẹta mọ̀ gbọ̀ jọ nítorí ọlọ́mọ gbé wá sínú DM mi it's not that i'm proud i'm not proud mo ń bẹ̀rù mo ń gbórí ara mi sá because ìjà tá à ń jáyè kò ń ṣe ìjà tó jẹ́ pé ó wà easy wọ́n ń wa jà ní físíkà spiritually lórí kéèsì Mohbad ìyẹn lèyìn kan máa wọnú DM mi wá màá máa sáré reply àwájọ mọ exchange number níbo síbo ọmọ àtàpátá jíde ni mí ìyá mi ò mọ president kò mọ governor. wọ́n dẹ̀ ní ẹni tó bá máa jàjàlú ni kò sì kó má forí tiẹ̀ gan gbé bó tiẹ̀ jẹ́ ká jàjà yẹn lápẹ̀rẹ̀ náà wọ́n sáré wọnú díẹ̀ mú ní tẹ́ bá ti rí para amẹ́ríkà ni ẹ̀ sáré mọ chaati wọn ọ̀pù ẹ̀ mọ exchange number please àwọn setup ti wà láàrin wa àwọn tó ń tà wá síta ti wà láàrin wa that's for Nigeria people Goresi my advice for you before you expose pass this one because me I will never drag you and I will never insult you because you are elderly but you make a lot of mistake either it's a business or it's not a business ẹ fún àwọn aries ẹ fún wọn lọ́rọ̀ sọ ẹ dẹ̀ fáwọn ọ̀tá lọ́rọ̀ sọ because báwọn kan believe yín pé lóòótọ́ business lẹ́yìn àti máa yìí jọ ṣe irú àwọn aries yẹn wọ́n á bá yín twist ẹ̀ wọ́n dẹ̀ ní belief ta ló mọ̀ gan kó tó di pé bóyá god protection god gbélé ìbọ̀ta lóòótọ́ orúkọ yín ti jáde ńgbà yẹn náà but àwa àwa afojúfò ní táìmù gbà yẹn I can't lie I can't lie àwa afojúfò ńgbà yẹn ẹ mọ̀ bóyá máa yí gan ti mú gbogbo information yẹn tó ti lọ dà sáwọn àwọn erésì papariano something like that tó ṣe dàbí pé wọ́n dógun lóyún pé ẹ̀ ń gbowó ni olè níyín kinní kan níyín you disappoint a lot of people Gracie and you give these people ẹ fún wọn ní ọ̀rọ̀ sọ tẹ́ bá ń gbọ́ ẹ fún ọ̀tá lọ́rọ̀ sọ àti ẹ̀dùpẹ́ porúkọ orúkọ làgàtà ò jáde mẹ́pẹ́ làgàtà tún gbowó because làgàtà àti gòrẹ́sì náà dójúlé ń gbà yẹn i'm telling you làgàtà àti gòrẹ́sì àti mo ti gbàgbé èèyàn kan ẹ́ àti ẹ̀dùpẹ́ but advice tèmi máa fún gòrẹ́sì lọ́wọ́ ẹ̀ ni wípé ẹ yẹra fún bàbá Mohbad ẹ yẹra so tẹ́ni information bá wá ń padà bọ́ta a máa mọ̀ pé bóyá láre látọ̀dọ̀ bàbá Mohbad àbí látọ̀dọ̀ lọ́ọ̀yà bàbá Mohbad òun ni nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ bọ́ lọ́wọ́ yìí làgàtà gòrẹ́sì gòrẹ́sì ẹ yẹra fún bàbá Mohbad tí bàbá Mohbad náà bá wá gbọ́ á wá jẹ́ pé bóyá nǹkan kan wà láàrin ẹ̀yin méjèèjì táwọn òdẹ̀ wá mọ̀ nìyẹn because wọ́n ní làgàtà gòrẹ́sì kílẹ̀ tó orúkọ làgàtà ń kó síbi lẹ́nu báyìí wọ́n ní gòrẹ́sì lọ ṣe interview kan pé gòrẹ́sì wá sọ pé tó bá ti ṣe DNA test after the DNA test kọ́ lọ bẹ́rì Mohbad láì tí ìmọ̀kú tó pa Mohbad wọ́n dẹ̀ sọ pé tẹ̀wá dídí wẹ̀bí èmi ò tí ì rí fídíò yẹn o I am still waiting to see the video and see the the action of Goresi uh, the body count or whatever I want to see it before I talk you understand bóyá ńgbà yẹn la máa pe gòrẹ́sì ní nǹkan tó ń pè wọ́n because i don't know ẹ̀yin tẹ́ jẹ́ ìgbákejì bàgbà lẹ́nu sọ pé tó bá after dna test àwọn olórí burúkú àti justice tó dẹ́jẹ̀ justice for Wunmi náà the same thing tán sọ náà nìyẹn pé lẹ́yìn dna test tí bàbá Mohbad bá tún wá sórí burúkú nobody will listen to bàbá Mohbad the same thing wọ́n ní gòrẹ́sì náà lọ ṣe pé wọ́n sọ pé after dna test kí bàbá Mohbad kọ́ lọ sin ọmọ ṣé dna test ti fi hàn yí pé òun ló pa Mohbad náà máa lọ fi sí Mohbad ni because DNA test they want to confirm whether that boy is belongs to Aloba whether he belongs to Mohbad. Eh? So Goresi, my own advice before people will start to drag and I know ẹ̀yin gan ara yín ti darapọ̀ mọ́ ó ti yí you don't care whether they drag you or not drag. ẹ yẹra fún baba Mohbad from now ẹ yẹra fún baba Mohbad from now because this Mohbad case people as getting tired every time gbogbo ọ̀nà westo ẹ̀ka sọ̀ṣẹ́ wà pa gbogbo ọ̀nà tí bàbá yẹn bá fẹ́ gbà báyìí gbogbo owó tí gbogbo àwọn èèyàn ń gbé tó ń sá láti fi wá justice everywhere is block tí gbogbo yín bá rántí nígbà tí bàbá lọ sí àbújá tọ́yìn máa kọ́ wá látòdìdí amẹ́ríkà ó travel látòdìdí amẹ́ríkà lọ sí nàìjíríà òun àti aya yín ká akàn tabayínká fojú inú wò akàn ṣé bàbá ló send address ó dà pé wọ́n ní bàbá ló send address sí máa yẹn everything something like so ejò nítorí ọlọ́run gòrẹ́sì from now let baba breathe let baba breathe abẹ̀yìn ni information yìí ti ń bọ́ síta jù. even even this DNA test we don't even sure because even Gorezi sometimes we are talking about all this legal thing blah blah blah Gorezi will come no legal thing is strike legal what they are doing they are working they are working underground underground là ń gbọ́ lójoojúmọ́ and we are not seeing nothing like improve kò sí nǹkan kan improve lórí justice for Mohbad. instead of to improve àwọn èèyàn náà ń gbé ẹ mọ iye àwọn èèyàn tó ti dákẹ́ lórí ọ̀rọ̀ justice for Mohbad ṣáwọn tá a jọ bẹ̀rẹ̀ justice for Mohbad gangan gangan nígbà tí Mohbad ṣẹ̀ṣẹ̀ kú lóye àwọn to ṣẹ̀ṣẹ̀ wọlé wá ló ṣẹ̀ṣẹ̀ wà láàrin wa báyìí and Anthony Goresi and uh, eh, Ogufe White pé ní kóòtù wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń ibo nípàdé asẹ́wẹ́ àtònílàkà ìti papọ̀ we don't understand ẹ wá ní business ẹ ń bá ọ̀tá yín ṣe business or you don't see these people as enemy Goresi ẹ rí wọn as enemy àwọn tẹ́ pé tó bá fún wọn ní ten minutes they can keep Baba Mohbad tó bá fún ògúnfe white eh, kí lorúkọ tẹ́mí platform tó bá fún wọn ní ten minutes wọ́n lè yanjú bàbá wọ́n lè mú bàbá kúrò lọ́nà àwọn yẹn lẹ́yìn wá ní ẹ̀yìn ló ń bá ṣe business business kí ni táwọn èèyàn bá dẹ̀ sọ ẹ̀ma ẹ̀ níjẹ́ kó sọ̀rọ̀ bísínẹ́sì kílẹ̀ ń bá ògùn fọ wáìtì tọ́jọ́ ń discuss pẹ̀lú ìyá Mohbad pé èmi gangan lè mú wálẹ̀ fúnra lára mi irú èèyàn bá yẹn dẹ̀ ló ń discuss pẹ̀lú ẹ̀ ẹ fẹ́ ṣe bísínẹ́sì pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ ó wà òfin ọ̀sìn náà tẹ́pẹ́ mi gbọ́rọ̀ yẹn ń gbà yẹn ni àwọ̀ attack gòrẹ́sì I swear with Almighty God àwọ̀ attack am because ètò bá fi mú everybody pé African TV ló lè what's different àgbọ́gọ́ pé bóyá African TV bóyá wá gbóró àwọn àti bàbá náà jọ ṣe deal wọ́n jọ kọwọ́ bọ̀wé ni pé seventy thirty ẹ̀sìn kókò tí African TV jẹ́ dèdè lẹ́ni wọ́n sì fi ń bù seventy thirty yẹn wọ́n sì fi ń bù torí pa láṣejù náà l'African TV so what's different kí ló wà different báyìí so please gòrẹ́sì ẹ fún bàbá láyè náà bóyá tá a bá wá wò lọ tá a wò bọ̀ tá a bá tún rí pé nǹkan míì tó ṣẹlẹ̀ o a máa mọ̀ pé kò ń ṣe àtọ̀dọ̀ yín ló ti ṣẹlẹ̀ ọmọ sọ́sẹ̀sì tó mú ní Arabic country tó wà kò ń ṣọdún kan ló ti wà mẹ́ kò ń ṣọdún méjì o olórí burúkú onímọ̀ onímú gejè yìí òun ló ṣokùnfà bọ́ because àwọn pípù yìí wọ́n ní collection káàkiri ṣé rí tó bá pé wọ́n ti arrest èèyàn tó bá jẹ́ pé ìlú gidi kò lè jẹ́rú Germany yìí kẹ́kọ̀ọ́ arrest èèyàn just like that and they will put him in prison evidence yín ṣó pààyàn ni ṣó jalè ni ó nírú crime tó lè commit nílùú tó máa fẹ́ sínú prison either you go to shop to go and steal or you go rob or you kpai somebody they can put him in prison pa n sọ̀rọ̀ lórí ikú tó pọ̀ mọ́ but àwọn pípò yìí àsárẹ́ẹ̀tì ah, ni wọ́n ẹ worú mọ́ onímúgẹ̀jẹ̀ yìí ẹ wò ẹ wo bó ṣe rí ẹ ẹbọ abirùn tó ti ń ṣe ìwà tó ń wùwà bàjẹ́ irú ẹ o dẹ̀ níyàwó bímọ títí ẹ o gbàdúrà pé kí wọn náà jèrè ọmọ wọn wá ń fi ìwọ ṣe ìránṣẹ́ kú sínú justice for Mohbad o bẹ̀rù pé ẹnu rẹ tó ti ẹ gé kú yìí kó yẹ kó rí ẹ ló kù tó máa gé lọ dànù máa píẹ̀sì yìí ìwà bírùn burúkú yìí orí ẹ̀ ló kù tó máa gé dànù the funnest part ọ̀dọ̀ papariano yẹn I don't know maybe bóyá bọ̀bọ̀ yẹn máa mú nǹkan ni o bóyá nígbà tọpọlọ ẹ̀ máa ń pé àtìgbà tọpọlọ ẹ̀ máa ń pé wá papariano àti olórí burúkú woman kan tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ níjẹta yẹn pé you people every time in Yorùbá Yorùbá please papariano speak English orí ẹ̀ burú ó wèrè ni we are proud for our language this is our language english is not our father language kò dẹ̀ ń ṣe yíbò kò ń ṣe bìní ló kú tá a máa ma sọ èyìnbó ẹ̀yin olórí burúkú tẹ̀ ní fálú èdè yìí and you papa yalo you are saying that these people they are illiterate every time you people go to your platform but you want uh, uh, God protection to give you everything to tell you everything before you even bring that lady you already insult that girl that ẹja gbé kọ wọlé láàrin wọn ẹ máa rí tá a bá gbé wọlé tó ń sìn yorùbá ló máa máa sọ ṣó ìyá wèrè ní papariano yorùbá is our is our culture is our language english is not our language we borrow the language we speak broken and english for people to understand mohbad tó kú kì í ṣe yíbò kò kì í ṣe yorùbá if you people want to hear english or you want to you want people to speak english for you to understand better that is normal don't don't abuse our culture don't abuse our language ẹ ṣí èrè ni you people especially you papariano you say that you go to english you you go to school you know how to speak english you know this you know that you no suppose to end your life in tiktok that your certificate where you get at the end of the day now tiktok you want to use it to work for justice for Mohbad are you dumb Don't do that Papariano Don't dey insult people like that it's not good ọgbọ́n tó gbọ́n náà òmùgọ̀ ó pọ̀ jù nínú ọ̀rọ̀ ẹ you think you wise or you know everything you don't know anything you don't know dime what's wrong what's wrong with you what's wrong with you guys à ń sọ èdè them dẹ̀ ń you don't have your page if you want to speak English if you want people to know more if you want people to understand more why you go and do live video on your page to explain in English And you know the Buruku. you go carry another person another person language you go you people go put out for hair Apapariano, you know how to use indirect to insult people. It's not good. It's not good. Àṣàwọ̀ níyìn nínú justice from bad. Ẹ̀gbọ́n nínú justice for Mohbad náà ni gbogbo ẹ̀ doríkodò ní gbogbo ẹ̀ diwèrè ló di suwata yanyan ló di pé pílàfọ́ọ̀mù kan la lè lọ àlè lọ pílàfọ́ọ̀mù kan. Who care about English? If you want to understand more, why you go and open your own platform? why you go open your why you go start your live video on your platform to be explaining with, with English or do you think arúgbó you no watch us old people they are watching us when they don't understand English every time English okay make make uh, eh, latinx they speak English you go they speak English this one go they speak English okay all the people where they don't even understand broken where they don't even understand go and come how how how they want to understand if people speak their language it's not mean that maybe that person don't understand what you people you are saying are you done ẹ máa claim pé kàwé pé law school orí burúkú náà dẹ̀ lè fi jobless lórí tiktok i don't understand tap tap tap tap tap tap a old grown man you go open your body you open your chest all the name that you want to speak People who go school, you say that you read their psychology or whatever. You're not supposed to end your life on TikTok. Papariano, because you think that you know how to insult people with your stupid English. You don't supposed to end your life on TikTok, on this justice for Mohbad. Actually, you're supposed to be a some some some some place like growing like you are a big deer. You are not big. You are nothing if you don't if you no come to life, video if dem don't give you you are no chop man what's wrong with you illiterate who is illiterate illiterate is better than you papayano all your all your panelists all of them We are better than you we are not jobless like you people you people you are jobless you are dumb you are breakless and stupid owó oh, máa ma insult àwọn èèyàn Who cares? You want that guy to give you every information. You want that guy to drop everything. And then the video, you people, you are ready. O ti sọ pé ó ṣe kinní kan gbé kinní Oh, bọ́ta. Òun náà máa gbé, òun náà máa. Meaning that a lot of people have a lot of evidence about this guy. And they will be scared to bring it out. Because you people, you are already scared them o wá ń fi ọ̀rọ̀ ọ̀nkú onímúgé jẹ òfin compare ti very dark man very dark man is different for this this this case because ẹni tí òun àti Bobrisky jọ ní eh, conversation àgbọ̀lẹ̀ ṣe pé òun ló sẹ̀lẹ̀ sí very dark man but this one is direct indirect and you are saying is a formation of character how i hope that you people will not carry that one wey lady comfort read yesterday ẹ eh, ní gbẹ̀yẹn o níbi tó lórí burúkú yín ya wèrèdè àwọn tẹ́ bá ti mìnì nínú àwọn nínú àwọn òsì yẹn báyìí you people will see that you drag them to the extent and but when they start to dey drag you people you people will be complain that somebody is not is not your standard who's your standard ta ni slippers tẹ́ ń wọ̀ lọ bedroom tẹ́ lọ fi ń wẹ̀ i will break you break your english all of you i will break you break your english ẹ já ni english náà fi ń ṣe ni is it by english èyìnbó tẹ́ ẹ gbọ́gbọ́gbọ́ ní orí burúkú lẹ́fi dà nàìjíríà most of you get phd phd àbí kí lẹ́ ń all these certificates a lot of people dey use am to sell akara pop off bottle water in tra tra in, inside traffic tí ò is better than you people use your life and waste your life in the school ṣé kíkọ́ ni mi lè kọ́ ni mo lè mọ́ gbé bò in lè kọ́ àbí in lè kó kọ́ mi as far as I can say go come sit down eat what's wrong with you are you mad orí ẹ burú ni o sì èrè ni ah, ah! kí ni a tún fẹ́ ìlú jamale yìí gan wọ́n gbé wo they value their language die àgbọn english yẹn jọ lójú if you don't understand english in nigeria like this eh, they don't see you as a nitrate. illiterate nitrate. eh, e better than you people go to school because ẹ kàn wá your blessing eh, twenty four hours life you do twenty four hours ah ẹ ṣí èrè ni wàá dẹ̀ máa lo indirect wàá máa fi yín sọ̀tì àwọn èèyàn kí ló dé o ti ń sọ ẹ eh, ń máa ṣe kíní kan bẹ́ẹ̀ ló ń rope gẹ̀ yẹn you don't allow that girl to talk wá jẹ́ kó sọ̀rọ̀ tó kó tó analyze anything if you want to analyze anything ó rí pé màmú sọ̀rọ̀ lọ́wọ́ mi ìgbẹ́ anybody wọlé because if I ti gbé wọn wọlé i will leave them alone to be talking let me explain my own feelings before people will start their own you don't allow that guy to talk hey, eh, wait wait wait hey, eh, he give you the money you have to send that money are you there Where that guy send send uh, God protection money You want to have that? pé you need to send the money back you need to send him orí ẹ̀ tí o oh, orí ẹ̀ ò pé pàpàrẹ̀ àánú o oh, mọ nǹkan tó ń ṣe ń gbà mí You don't know what you are doing. If you are drinking or you are drinking anything before you start, it's better to stop it. Because if you no stop it, eh, your overflow dey run mad. You can carry carry him go court now. Whether for even though say God protection, he has that guy money. God protection, dude, he didn't force Uncle Onimu Geje. He didn't force am. I ask you and you give it to me tó o bá béèrè nǹkan lọ́wọ́ mi sìn if i don't have i will not give you i ask and you give ọlọ́run bá gọ́ sọ ìsàbí hásí and ìsàbí giving béèrè tọ́lọ́ ń bá ní ó máa ṣe fún ẹ he give it to uh, god protector god protector He didn't pull eh, ọ̀gbàlẹ̀gbẹ̀ uh, for him neck he didn't force him he didn't turn nǹkan lá before he give am wọ́n wá ṣe you will return that money you will do this one wọ́n tún wá gbé àdùfẹ́ àbíkí náà ń pè é wọ́n tún gbé ìwọlé wọ́n sọ pé you collect the money and you give it to baba baba send you to go and collect money for this guy ah, because I see you people you are there that day you are dumb you people don't have sense orí yín ti burú ẹ ti ya wèrè because you people hate that man mo mọ̀ pé gbogbo èèmù paparia now all of them for baba name to come out that maybe baba even collect money for this guy i know that you people put that hope that maybe baba name he will came out for the list ṣé èèyàn gbọ́ mi you people put hope that baba name he will come out that maybe baba also collect money and this uh, adufe or whatever you are saying that you collect the money and baba call you that you don't have food and you send the money give baba to baba send you baba pè é nítorí pé baba rí i okay. Lara lára àwọn tó ń jà fún mi náà lélẹ̀ and i don't have anything let me call this lady he didn't tell you to go and help you to ask this uncle onimugeje money and come and give it to him you go there by yourself you collect the money by yourself and you give to baba ah ooo oh, àwọn pípú yìí máa ya wèrè gan ẹ máa ya wèrè gan the funny thing kan wá sọ pé yes I know, I trust, I know Baba very well. If Baba Baba call you, Baba have that pity voice. Baba have this one voice. Baba, and you get your phone in your number anymore. Not everybody is calling you, ask you for number. He want to help you, or he was there for you because of the problem you have. Some people came to your life to come and mock you some people give you to some people give you money to mock you to insult you some people want to hear any information for you to to use it to engage you stop giving people your number baba Mohbad and stop calling people again ẹni tó bá ti pè ní ẹ ṣá ni baba Mohbad ojú ogun níbi tẹ́ ẹ wà yìí àti if anybody call you nínú gbogbo àwọn àtàjọ ṣiṣẹ́ either osu if anybody ẹ gbé wọn sí rẹ́kọ́dì ẹ ṣá wọn sí rẹ́kọ́dì if you don't know how to record it on your phone or your phone is not automatically recording ẹ mú fóònù kejì tẹ bá rí pé nìyẹn ti ń bá yín sọńtẹ understand ẹ pé please hold on i want to pee. i want to peace go and take your second phone and put it for whatsapp or anywhere start to dey record that person in case they came out come and attack you or to say what, whatever you are not saying bring all this evidence out because olórí burúkú ara wọn ò ní sọ pé àwọn làwọn wá pè yín àwọn làwọn wá bá yín there was science baba calling me he asking me for money because you have a lot of enemies enemies now because they talk to you you don't listen you told them to change lawyer you don't listen they told you that they want to give you lawyer you don't accept because of that one they gang up and against you So if anybody call you, Baba Mohbad, you need to be smarter than smarty. You need to be smart because these people, they are ready to scatter this case. If you don't do what they want, they are ready to push you to the world and you be tired you be even ask yourself say ah ah kí ni mo ṣe ṣé mi ni mo pọ ọmọ mi ni olórí burúkú ni wọn that's what they, they want for you baba Mohbad nǹkan tó fẹ́ fún yín nìyẹn they want you to be tired even the people they are fighting for justice for Mohbad they want to be attacking them insulting them so that they will be fed up olórí burúkú ni wọn kò sí ká má nírú ẹ̀ láàrin èèyàn kò sí térò bá ti pọ̀ jù náà ìwọ̀kúwọ̀ máa wọ́ wọnú ẹ̀ kò dá kérò pọ̀ jù torí ẹ̀ ni mo ṣe máa ń sọ pé tọ́rẹ̀ bá ti di mẹ́ta ọ̀rẹ́ ò dùn mọ́ ọ̀rẹ́ tó dùn kò ju méjì lọ if you have friend and your friend and you have another friend and you people you, you just like the friend don scatter That friend, he can never sweet again. That friend, he can never sweet again. Kí ló dé? O lọ gbowó lọ́wọ́ èèyàn. Baba Mohbad is not there where you go collect the money. Baba Mohbad didn't send you to go and collect money for anybody. You collect the money and Baba Mohbad maybe that's it. He just ẹmọ yìí nǹkan jápọ̀ mọ́ra wọn and baba Mohbad call you and you give baba Mohbad the money help that one take concern baba Mohbad people call you to come and clear your name and you want to attach that to Baba Mohbad that okay I collect the money and I give it to Baba Mohbad is it making sense is it making sense dumb people is this is this that that thing really sound well in your ear you you Adufe or whatever they call your name